بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أفي أقوى فمولون وباوا أسي إيكي أتي إيكي fún aṣíwájú ẹ̀dá nabi wa muhammad bẹ́ẹ̀ náà ni ìkẹ́ gbogbo àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lùgbà ó fi dórí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn ó fi dórí gbogbo àwa tí agbẹ́sẹ̀ lójú ọ̀nà súnà anábìwá Muhammad ìkẹ́ àti ìgẹ̀ náà kọ́kadì gbogbo wa tóbi dórí ẹni tí ó gbẹ̀sẹ̀ lè súnà náà ti ọjọ́ ẹ̀san akí gbogbo àwọn àáfàá mi gbogbo ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa tọ́pìkì tí wọ́n ní kí a sọ̀rọ̀ yìí lórí lónìí gẹ́gẹ́ bí a ti wí wọ́n yìí sọ̀n fi apá kan wọ́n tó fi dè mí ìpè kí ẹ̀ kíkájọ́ mọ́tò ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ẹni o kọ ọmọ a máa ru ọmọ ń gbà mí ẹ wà dáríjì mi ẹnu bí wọn bá ṣe máa rú ìṣáàlà ẹ ń gbìyànjú. tọ́pìkì wa ni tanzimu nasli watahdiduhu wa ijihadul hamli fètò sí ọmọ bíbí àti ká fòpin sọmọ bíbí àti ká ṣẹ́yún ìyàwó ní islam kọ sí mẹ́tẹ̀ẹ̀ta ǹjẹ́ ní yàtọ̀ sí ń bẹ láàrin ká fètò sọmọ bíbí àti fáfin òfin sí bí àti kí ni ojú tí islam fi wo. kéèyàn o gbogbo wa atọ́mẹ́kẹ́ wa àti àgbà wa lámọ̀ yìí pé ẹ̀sìn Islam ọkà ìjẹ́ ọmọ èèyàn kan pípọ̀ jù torí bọ́lọ̀ ti dọ́ ọmọ èèyàn gángan ọjà àmọ̀ yìí pé Ọlọ́run ka dídọ́ ọmọ èèyàn kún eléyìí ni ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallama tó sọ fún wa nínú hadithi Imam Bukhari àti Muslim ìpè iná ahadakum yujma'u khalikuhu fi batni ummihi arba'ina yawman ọlọ́run kó ẹ̀dọ́ ọmọ èèyàn jọ sínú ìyá rẹ̀ fún odidi ogójì ọjọ́ lẹ́yìn ẹ̀ yóò di ẹ̀jẹ̀ dídì lẹ́yìn ẹ̀ yóò di báàsì lẹ́yìn ọlọ́run àrùn mọ̀lẹ́kà sí mọ̀lẹ́kà ni ó wà ṣiṣẹ́ iṣẹ́ mẹ́rin sí la wọ́n á sọ fún yín pé kí mọ̀lẹ́ kọ́ọ̀kọ́ iṣẹ́ wo ni ó ṣe nílé ayé ìjẹ́ ẹ̀mú rẹ̀ nílé ayé èyí tí wọ́n máa fi ròyìn ẹ̀ tí ó jẹ́ ìròyìn tí ó máa jẹ́ gẹ́gẹ́ bíi pé orí burúkú ni ó ṣe nílé ayé ẹ̀ ni nípa pé kò ní sin ọlọ́wọ́ ba àbí yóò soríire nípa kó sin ọlọ́wọ́ ba lẹ́yìn náà lọ́lọ́wọ́ àfẹ́ wọ́n àfẹ́ mi sí lára tí ó fi wá di ọmọ èèyàn ẹ̀rí pé bọ́lá ti ṣe ìgbésí ayé ọmọ èèyàn yìí sísẹ́mù tó jẹ́ yí pé àwọn tí wọ́n ń ṣètò nínú ẹ̀ tọ́lọ̀ ń dá n ò lè fẹ́ ṣe n ò lè ṣe torí ọlọ́run bá ti ṣe ọlá rẹ̀ ga òun ní dọ́mọ èèyàn nígbà tí ọba fẹ́ gẹ́gẹ́ bó ti fẹ́ eléyìí ló fi jẹ́ pé ètò tọ́lọ́run ti ṣe sára ọmọ èèyàn ní ayé lájọ́ tó ti dá ànábì Adam alayhi salam tó sì dá ìyá wa pẹ̀lú ẹ̀ tí ṣe Hawa ọlọ́run ti ṣe ètò ọmọ èèyàn pípé kọ̀dọ́mìyàn dálẹ̀ ọ̀dà òfòǹsẹ̀ sí i ògbélé ni yóò jẹ́ kí láàsọ nínú tọ́píìkì ètí wọ́n gbé fún wa tọ́píìkì níta tí àsìkò bá gbà mí a lọ sí ìyàwó ní Islam kan sí káfíètù sọmọ bíbí àti káfí òpin sí lẹ́yìn náà ìyàwó ní Islam kọ sí kéèyàn ò bímọ púpọ̀ tàbí kéèyàn ò má bímọ pọ̀ ìgbà wo ni ìròrí ìròrí má bímọ pọ̀ ìgbà wo ló wáyé àti kí ni Islam sọ sí ìròrí yìí kí ni sábàbí tí má bímọ pọ̀ fi wá àti táwọn tí ẹ láwọn òbí má pọ̀ fi sọ pé àwọn ò ní bí má pọ̀ àti kí ni àwọn díẹ̀ nínú àwọn ìlànà tí wọ́n fi ṣe tí wọ́n fi dí mábìmá tí wọ́n máa fi sọ wípé mábìmá pọ̀ tí wọ́n máa fi ṣe lẹ́yìn náà ni ọ̀rọ̀ wo làwọn àáfàá sọ kí ni ṣẹ̀ríà sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́nu làbọ̀ sí oyún ṣíṣẹ́ ìjẹ́lẹ́ yẹ ká sẹ́yìn ní ìsìlámù bí ojú wo ni ìsìlámù fi wo oyún ṣíṣẹ́ a wá bọ́ sí níparí oyún ṣiṣẹ́ tó jẹ́ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni máa ń wá lórí ẹ̀ òní oyún ṣiṣẹ́ pé báyà wọn kan wọlé wọn lọ kólé wọn sábà ìyàwó yàwó sùn tí wọn mọ àwọn tí wọn ṣerú ẹ̀ pẹ̀lú tipa kí ni àti ìyà tí Islam kọ sí irú oyún bẹ́ẹ̀ wọn sẹni àbí wọn filẹ̀ kábẹ̀rẹ̀ tí a bá fẹ́ wọnú lé kálukú á ní kọ́kọ́rọ́ tá a fi wọlé yẹn là ń pè ní definition ntí à ń pè ní fètò sọmọ bíbí àti fi òpin sí ọmọ bíbí inú èdè lábáwá ìjàpè násìlù lédè kúkúrú onálẹ̀dá tọ́nà ọba dá tàbí ọmọ tá a bí tàbí àrọmọdọ́mà wọ́n sì tún máa ń lò fún ntọ́jẹ́mọ́tẹ́ranko gan pẹ̀lú lílọ lọ́wọ́ ti sọnù alukur'an suratul baqara aya two five ọlọ́ni wa idha tawalla sa'a fil ardi liyufsida fiha wa yuhlika al-hartha wan nasla. aya yìí sọ̀kalẹ̀ fún Akhnas bun Sharif al-Thaqafi nígbà tí munafiki ni ó wa Muhammad sallallahu alaihi wa sallam ọsọ ipò ń gba islam ànábì sọ yìí pé òun gbà bẹ́ẹ̀ kó gba islam ńgbà tá a níbi òní má kọ̀kọ̀ lẹ́yìn rẹ̀ ní ọjà àdínkù tọ́bẹ̀rẹ̀ sì máa ń sun tọ́bẹ̀rẹ̀ sì máa ń pa àwọn nǹkan tí àwọn mùsùlùmí ní ọbọ̀ síbi oko wọn ojú ọ̀nà ọbọ̀ síbi ẹran àwọn ràkúnmí wọn oṣù wọn náà ìyẹlẹfẹ ma yìí pé wàyúhùlì kalẹ̀ hamsa wà nasila ó yìí pé nasiru náà a máa ń lò fáwọn ẹranko tọ́jà máa ẹranko ó sùn àwọn ẹranko yẹ ó sùn wọn ní ẹ ó sùn wọn ná ẹ ọlọ́run sọ alẹ́ Qur'an nípa pípò lọ́lọ́run ti dọ́ mi yà suratu sajida aya kẹjọ oní sumajala sumajala nasilawu mẹsùlá latin mímá ìmàhìn ọlọ́run dá ọmọ èèyàn ọlọ́run dá nasiru anabi adam alayhisalaam ìyẹn ni àwọ̀ ọma lẹ́yìn ìgbà tó ọlọ́run dá adam láti inú ẹ̀pẹ̀ ọlọ́run sọ ọlọ́run wá dá ìyá wa ní ara adam àwọn ọmọ tá a wá ń ti ara méjèèjì jáde ọlọ́run ní thumma ja'ala nasilahu min sulalatin mímá ìmàhìn ó di pé àtọ̀làwà ń bá wáyé àbànú ẹ̀pẹ̀ wáyé má ọlọ́run ní nẹ́sìlú làfẹ́ mú bẹ̀yẹn súnmọ́ jẹ́ àlà nẹ́sìláhù ọlọ́run lòun ṣe àrọ́mọdọ́mọ ádámù àwọn ọmọ tí wọ́n máa bí òun ṣe wọ́n pé inú àtọ̀ ni wọ́n máa ti jáde nẹ́sìlú nìyẹn inú èdè lábáwá inú islah tábàbà fẹ́ sí wẹ́wẹ́ inú ti ṣẹ̀ríà ẹ̀ẹ́ òun náà fẹ́ jọ tinú lóga náà ẹ̀ẹ́ tí à ń pè ní àwọn ọmọ là ń pè ní nẹ́sìlú àbí àrọ́mọdọ́mọ àgbẹ̀dàtọ̀ náà ọba dá kíni yàtọ̀ sí bẹ láàrin fètò sọmọ bíbí àti fi òpin sí ọmọ bíbí fètò sọmọ bíbí ó ní kọjá pé ọkọ àti ìyàwó wọn jọ fi ẹnu kò sí wípé ní àlàfo ìgbà báyìí sígbà báyìí ni a tún máa ṣètò ọmọ míì bóyá nítorí àlàáfíà ara obìnrin ni tàbí fún nǹkan míì tí sẹ̀ríà tọ́gbà láàyè rẹ̀ ni o kìí ṣe pọ́kàn lórí pé bóun ti máa ṣeré o màtọ́ yẹ pé bóyá nǹkan kan lọ́ fà bóyá lẹ́yìn ọdún méjì á àbọ̀dún mẹ́ta tí a fi mọ̀ bóyá bóun ni fámìlì ti wà sí fètò sọmọ bíbí nìyẹn fòpin sọmọ bíbí ó ní ká sọ yí pé àníbi ju ọmọ méjì lọ tàbí mẹ́ta tàbí mẹ́rin kódà kó sọ yí pé ogójì lọ fẹ́ bí ìyẹn ní ká gbọ́ yé tá a bá ti lè sọ yí pé ẹnu ogójì lásán níbi ìrùn níbi ju ogójì lọ ó ti fòpin sí nìyẹn ẹ̀rẹ̀ gbogójì pọ̀ àmọ̀ ìgbogójì má pọ̀ bọ̀ tí ó ti fòpin sí pé òbí ju lọ nìyẹn bẹ́ẹ̀ náà kò sí yàtọ̀ láàrin ogójì mo fẹ́ bí àti méjì mo fẹ́ bí àti mẹ́ta àti mẹ́rin ọ gbọ́dọ̀ ní lọ́kàn pé iye báyìí mo fẹ́ bí ló túmọ̀ sí pé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ṣùgbọ́n gbà tí wọ́n fẹ́ gbé wa lọ́kọlọ́lọ́ tí wọ́n bẹ̀rẹ̀ bá sì máa gbọ́ nù nígbà tí fi òpin sọ́mọ bíbí wáyé òpin sọ́mọ bíbí ni nígbà di pé àwọn kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè ti Islam wọ́n gbàgbọ́ yé ète táwọn tí wọ́n gbé fi òpin sọ́mọ bíbí tí wọ́n fi gbé wá láti fi ní Islam lára ní a bá yí sí fèètò sọ́mọ bíbí family planning kí wọ́n máa pè wọ́n sọ yìí pé family planning ni yìí pé fèètò sọ́mọ bíbí ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì káwa mùsùlùmí ọgbọ́n yìí fètò sí ọmọ bíbí ọlọ́run fètò gangan sílẹ̀ nínú Al-Qur'an àwọn bàbá wa kọ́nà ọ̀sán wọn lẹ́sàn-án rí kọjá pé wọ́n máa ń ṣe wọ́n ṣe kan láṣẹ jù wọ́n tó ṣe mí ní àṣẹ ètò ẹ rí i pé mo fẹ́ sọ pé bóyá títí nǹkan bí ọdún kó tó di pé ojú fífọ́ tá a máa ń pè lọ́làjú kó tó di kó ṣẹlẹ̀ àwọn bàbá wa wọ́n gbàgbọ́ yìí Quran wọ́n sọ yìí pé gáàpù ẹ̀rí pé gáàpù tí ó wà ní ó lé láàrin ọmọ kọ̀ọ̀kan sí kan ẹ̀yin bàbá yóò fẹ́ tọdún mẹ́ta tàbí ọdún méjì àti tọ́ba fẹ́ yíwọ́ ni wọ́n fẹ́ di ọdún méjì àti bíi oṣù mẹ́ẹ́ bíi oṣù mẹ́fà débi pé àwọn ọmọ gan ọbẹ̀ mẹ́yìn pé láàrin ilé àti eléyìí tí wọ́n bá ní ẹ̀gbọ́n rẹ̀ ni ó ti fẹ́ ó ti fẹ́ ó ti fẹ́ di ti àmọ́ ńlẹ̀ ńlẹ̀ ní ọ̀dọ̀ àwọn bàbá yìí pé ọdún mẹ́ta ń fi ra wọn lọ tí wọ́n bá fi eléyìí wọn bí lé mi wọn ò sẹ̀ ní sọ fún yàn táàbù mọ̀ yìí pé à ọdún mẹ́ta ni wọn ò kódà ní bílẹ̀rì pé ọdún dàpọ̀ ọdún mélòó ló fi ju ọ lọ táàbù mọ̀ yìí pé ọdún mẹ́ta àlàfo ọdún mẹ́ta ní bẹ́ẹ̀ láàrin wọn ìyẹn ni àgbọ̀yé wọn nínú Al-Qur'an tí ọlọ́run bá lékè ọlá sọnù suratul Baqara tó sọ yìí pé eh, wàlíwàlídàtú yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a àwọn fún àwọn òbí tí wọ́n fọmọ lọ́mú wọ́n fún ọmọ wọn lọ́mú gbọ́ ọdún méjì gbáko fẹ̀ǹtọ́ bá fẹ́ bẹ́ẹ̀ fẹ̀ǹtọ́ bá fẹ́ ṣiṣẹ́ wọn kó ń fẹ́ lọ ọdún méjì péré yẹn la bàbá múláyà àtijọ́ ẹni bọ́lá náà sísọ yìí pé fẹ́ tọ́ba fẹ́ fọmọ ẹ̀ lọ mú pé ọdún méjì ọdún méjì ni ọlọ́run ti ṣe ètò yẹn sílẹ̀ lẹ́mọ̀nàrà ayò ti má àwòrán fẹ́ tọ́ba fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí mo ní àwọn bàbá wa ti tó ti kù díẹ̀ ńgbà náà ò ní pé wọ́n á lè má dọ̀dọ̀ àwọn ìyá tí tọ́dún méjì òun fi parí débi pé gbogbo àsìkò náà ẹni pé lébi ọdún méjì tọ́ba ti yan àyùbá ní o ti máa sọ pé ọmọ ẹ̀ ti tẹ́ o o ti tó ń gbàgbóró torí gbà ni wọ́n máa rí tí wọ́n máa tọ́jú tí wọ́n máa tọ́nu gbogbo gẹ̀ẹ́sì ò ṣe láàrin ọdún méjì yẹn gbàdúgbò fọmọ lọ́yàn gbà náà ni wọ́n máa ta sọ̀rọ̀ dáadáa ni wọ́n máa tún oge ṣe yọ́n máa jáwé sóbì òun kàlùkù ó máa gbé eléyìí nǹkan kẹ́tì ń ṣẹlẹ̀ wọ́n máa ronú pé ọmọ ẹ̀kọ́ pé ó ti jálẹ̀ ó ti wọ́n ó ti wọ́n ọmọ lẹ́yìn pé kankan ṣẹlẹ̀ yorùbá ọmọ tó dìbọdé olé ọmọ tọ̀nà báyìí náà tó dìbọdé olé ìyẹn ni mo ní àkíyèsí yẹn ó yẹ kó tó gbọ́yé ipe tó bẹ̀rẹ̀ bá ti parí nǹkan ẹ̀jẹ̀ bímá rẹ̀ nínú ti ṣẹ̀rí àtọ́lọ́hún ọkùnrin ti lẹ́tọ̀ọ́ láti dé ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ní ti ṣẹ̀rí àsọ nìyẹn bọ̀tí àwọn sáàmù ń pa bí wọ́n lè gbé tọ́ba tó lóyún yóò tún un ṣe kínní ìròrí pé tọ́ba yìí ti ń fún ma lọ́yìn ńgbà náà ọmọ ọmọ ní ìtí ń fún lọ́yìn ọmọ oyún yẹn ọmọ kó bá ọyàn ìròrí yẹn lọ́fà gbà yẹn fèètò yẹn ọmọ kó bá ọmọ ẹsẹ̀ o ìyẹn lè fèètò sí ọmọ bíbí ètò nìyẹn fòpin sí mo ti sọ síwájú òní pé iye ọmọ tí mo fẹ́ gbére Islam ọkà. Okay ọmọkún ìjẹ́ ọmọ èèyàn ọkàkún ọfẹ́ kọ́mọ èèyàn ọ̀pọ̀ wọ́n sì fẹ́ ká bí máa pọ̀ nípa yìí pé sísẹ́kù ọmọ èèyàn inú kọ́mọ èèyàn ọ̀pọ̀ lọ wà ká máa bẹ títí inú kó bí máa pọ̀ ni bí a ti gbọ́ tí ọba ya ìyẹn ní Islam sọ yìí pé inú àwọn ọmọ kan sídùn márùn tó yẹ pé gbogbo ẹ̀sìn tọ́lọ́run sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run lọ́sọ́jáde inú ẹ̀ lẹ́hìndó adnasiri bó láti àwọn tá a bá bí bó láti lè ṣàkíyèsí ẹ̀ tó yẹ pé bóyá nǹkan kan ò ní pa wọn la nasiri nìyẹn hìndó nasiri wọn ò fẹ́ kí níbẹ̀ ni wọ́n ti sọ pé gbogbo àwọn nǹkan tó bá jẹ pé ètò pé ọmọ wáyé ibi tí ó ti wáyé inú ẹ̀ náà ni torí ara pé ẹ fi ètò sí ẹ ẹ jẹ́ akúnmọ̀yàn ibi tó mọ́ ti wáyé òun náà ni obìnrin tí ó bí ibi tí ó ti jáde agbọ́dọ̀ kíyèsí Islam kíyèsí ọkùnrin kọkùnrin ọgbọ́dọ̀ dé ibi tí wọ́n rán lọ́dọ̀ ìyàwó tí kò fẹ́ torí àpò bí yẹn Islam ẹnìkan ó fún ẹnìkan ni sábàbí kan àbí méjì ló tó ló lè gbé kó lọ́dọ̀ ohun ti bí pẹ̀lú àwọn májẹ̀mú ẹ̀ tẹ́lómi tún fi lè lẹ́tọ̀ sí i ìsìlámù ọgbà ọláyè ń kálukọ́ kà máa da àtọ̀ rẹ̀ síbi tó bá fẹ́ àti bó bá ti fẹ́ obìnrin kan kéde yóò gùn lórí kẹlómi ò tó dé kó tó gùn lórí ìsìlámù ló di sí haramu kí ló dé kó lè jẹ́ yìí pé bàbá ọmọ ọmọ kò ló ń lọ́ máa ń kì í ṣe pé ẹ̀mí ọmọ kan ṣoṣo ìyẹn jẹ́ àmọ́ pàtàkì tí ìsìláàmù pàtàkì ṣíṣe ọmọ ọ̀nà tó mọ́ gbà wá sáyé ó ṣe ń pàtàkì ẹ̀dùn náà sì nìyẹn tábà lọ́múnú alukur'an ọlọ́mọba alekeola ó sọ fankihu ma taba lakum mina nisa'i masna wa thulatha wa ruba' ọlọ́ọ̀lẹ́ ntọ́ba tí ọba dùnmáyé tó dùnmáyé ní obìnrin ẹ̀fẹ̀ ọlọ́ọ̀bẹ láti bí masna oníkòsí wọ̀n bí káfẹ́ méjì wa tí bùkátà yóò bá bí yá lórí méjì ẹfẹ mẹ́ta wọrùbá tí bùkátà yóò bá bíyá lórí mẹ́ta ẹfẹ mẹ́rin bó ti tó nìyẹn èyí tọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ gbọ́ tọ̀pọ̀lọpọ̀ ti di kèfèrí lórí ẹ nínú àwọn obìnrin kódà ọkùnrin mi di kèfèrí adé gbogbo kẹrin mọ́sídámọ́sídádé yẹ pọ́blẹ́mù ọkà máa fi fákọ́sí àlọ́run pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn torí ọlọ́run sọ mí lẹ́yìn ẹ̀ ó sì ya ọkọ àbí ọ yá bìnú yìí kí ló sọ ó lè tí ẹ bá wa lágbára fàwa àhídà ẹfẹ yọ kan kì í ṣe kìkì agbára ìyàmbọbìnrin sùn nìkan ó ní dínà tó wà mẹ déédéé tí èsì dikisari ti déédéé ọ̀dọ̀ obìnrin o torí obìnrin ní dikisari ọ̀tọ̀ tí o dikisari déédéé ń bẹ lọ́dọ̀ obìnrin lọ́tọ̀ kódà fáà tí wọn bá ní wọn fẹ́ẹ́ sí lẹ́kítọ̀ nípa polygamy wọn agbati yẹ bí wọn bá ti ń gbajẹ wọn sọ pé wọn ti abẹrẹ kajakaja tí wọn ti à ń sọ kajakaja ní ìsìn gbogbo àwọn gbogbo tí máa ń sọ dáadáa tẹ́lẹ̀ ó ti yí padà àmọ́tọ́rọ́ lù ẹgbà pé yàn kan ti ṣẹlẹ̀ òun ti ti sọ̀rọ̀ òun mọ̀sínà nù mọ̀sínà kí ara mi lónìí ọkàfẹ́ yà bẹ́ ni níbi tí Islam fẹ́ kí akọ̀dì inú tí Ọlọ́run tó sọ. So, ó láwọn ẹrú wa fàáǹkì xulẹ̀ àyàmà wà sọ́ọ̀lì min ibadikum wà àwọn tí a bá jẹ́ ẹrú wọn ni ká bẹ̀rẹ̀ fún wa àti a bá jẹ́ ọmọ òrukàn ká fún bẹ̀rẹ̀ fún wa ẹ̀wùsẹ̀ ọlọ́dà yìí pé bóyá wọ́n tiẹ̀ di aláìní ìyàkúnú fúkọ̀rọ̀ lọ́ọ̀ mi yìí tó bá jẹ́ pé wọn ò ní ọlọ́run ó sáré sí i fún wa láti lọ láàrin ẹ̀wọ̀ àdétọ́lọ́ sí i kálọ̀ pé wọn kò sí tó nǹkan lọ́wọ́ wọn ọlọ́run ní níyàwó wọn tẹ́ ẹ fẹ́ fún wọn torí wọn ò lè bímọ òun ó sì tún wá sáré sí i látọ̀dọ̀ wọn lọ́ọ̀bá fún wọn òun ọlọ́ọ̀bá lọ́ba tó gbá yìí dárí sí òun ní màá pa tóun sọ fún yín jù yìí lọ wallahu wasi'un alim olùmọ̀ ní màwù ọlọ́run sọ bẹ́ẹ̀ inú súra mi inú suratu Rum ọlọ́run wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahma inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun ọlọ́run wà sàmì ọlọ́run báyìí ni pé ó sì yàgò yín lára yín kọjá kọjá pa dìànù lẹfẹ kọjá pé mọlẹka lẹfẹ ìyàwó látara yín ẹ̀yà ara yín náà ní mẹ́ni àfúsìkún ara yín náà ló ti yọ bákan lè ti jọrí kílọ̀fà lè tásìkùnú ilé ha kọ́ ọ́ máa wò hàn hàn hàn hàn ọmọ máa wò obìnrin olóbìnrin tọ́ba ti wò ta tó rí nǹkan tí ó fẹ́ pè ọ́ lọ síbi ọ́ fẹ́ẹ́ bí ya bùkátà rẹ litasikun nù ìlẹyà sukina nìyẹn kọ lọ fara pamasọdọ yẹ kára yọ balẹ̀ kọ wọlé kò rí yàn kí ọ káàbọ̀ ẹgbẹ mo sì ṣe ara yọ ọ̀rọ̀ mara yín oní ọmọ ṣiṣẹ́ káàbọ̀ ìwọ ṣiṣẹ́ ẹ ẹkúlé láró ń kálukú fi yàtọ̀ síra wọn bọ́lá ti dá ara ọkùnrin ara sẹ́ni ara obìnrin ara sẹ́nu ní ọkùnrin tí ó mọ ìpín bọ́lọ̀ ti dọ́mi èèyàn àti sísẹ́mù tó fi dọ́mi èèyàn nígbà tó bá fẹ́ mọ ọlọ́run ní kára rẹ̀ ọ̀mọ́yà kó wọ́n á fún lóògùn oorun kó má rí ibi iṣẹ́ lọ lọ́kùnrin tí ì ṣe ọ̀lẹ́tẹ́lẹ̀ ni o àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ ẹ̀gbọ́n lẹ Yorùbá yìí nǹkan méjì ló ṣe ọ́ àrò ní ọ́ inú ilé tó bá wà kì í ṣègbè yìí ẹlẹ́ẹ̀kejì ni pé tọ́ọ̀bà tó rẹ́ ni eré mú létí ọ̀pọ̀ púpọ̀ tí wọ́n máa sọ̀sọ́ kú sọ dáwọn obìnrin tí pálapàla tí wọ́n níbí ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú fàṣà lọ́mọgbọ́ tí ó sọ ipe irú jẹ̀mọ̀kẹ́ àdìká rẹ̀ yóò tètè yàrá bí kò ṣe é lọ òmí. nítorí ìdí èyí gbogbo nǹkan báyẹn láti pè pé bí Islam ti fẹ́ kí a ní ká ní ìyàwó ká bima bímá islam kúrò àná síbẹ̀. kẹ́mi ò lè balẹ̀. kẹ́mi ò lè balẹ̀ ọlọ́run ló wà sáàdì lè jẹ wọ́n lè máa bímá kẹ́mi yọ balẹ̀ kẹ́ máa sànú ara yín kẹ́ máa kẹ́ra yín inna fi dhalika la ayati li qawmin yatafakkarun ẹ̀ ń tẹ́ bá nílò àká ìtẹ̀ bá ń ronú ọlọ́run ní dùnbá sọ̀rọ̀ òun àdìsámi lè jẹ fún yín nínú ẹ̀ ni pé ó ṣe ní èròǹgbà èròǹgbà kan tó ṣe pàtàkì nínú kéèyàn gbéyàwó èròǹgbà kan pàtàkì nínú kéèyàn gbéyàwó ni ló ṣe yí pé kéèyàn gbéyàwó kó bímọ ní ṣiṣẹ́ kúrì ó fi máa bẹ̀ ṣiṣẹ́ kúrì ó fi máa bẹ̀ bẹ́ẹ̀ bá gbéyàwó tí ò bímọ tàbí tí aláwọ̀ ò bímọ ṣiṣẹ́ kúrò ò ní sí torí wọ́n wọ́n wọ́n gbàgbé ẹ̀ka yìí náà ni àwọn àwọn royal family àwọn ìdílé ọba ẹ rí i pé wọ́n ronú débẹ̀ bọ́jẹ́ pé ronú jàìlíyà jàìlíyà ń bẹ lára wọn gbogbo nílẹ̀ yorùbá gbogbo aya ẹ̀ àwọn ìyàwó tọ́ba kan bá ti fẹ́ wọn ò ní kó ń sáré máa ọba gbogbo ọba tí sì ń jọba lọ́lẹ́tọ̀ sí a ìyàwó ọba ni a gbogbo ọmọ náà ọmọ ni wọ́n fi máa fẹ́yàwó bọ̀ torí pé kó lè jẹ́ pé tí wọ́n máa rúùlù lọ yóò máa yóò máa ṣẹ́kù a fi àsìkò ibẹ̀ lọ́hùn fẹ́ wọn àwọn tí wọn ò tí ì rọmọ bí kọ́lọ́n kọ́ba ní sí ọmọ àlùbáríkà fún wa èyí jákàkó nù kẹ́ lọ́hùn o bọ́lá ti pé iṣẹ́ rẹ̀ àti ìjó rẹ̀ nìyẹn nítorí náà àwọn ànábì ọlọ́run bá àtàwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n fi máa bẹ lọ́run káwọn ò ní dòríyá tọ́yìbà káwọn ò ní àrọ́mọdọ́mọ káwọn ò bímọ kárọ́mọdọ́mọ wà fáwọn tó jẹ́ pé wọ́n lè jogún ẹ̀sìn tí wọ́n fi máa jíṣẹ́ ọlọ́run ọba ànábì wa Ibrahim alayhi salam ọ̀tẹ̀wọ́sọ́nù ọba torí àgbà ó ti dàgbà kótó ni kó bí ma síbẹ̀síbẹ̀ ó sọ̀n bẹ́ẹ̀ lọ́nà ni lóbi jẹ́ pé látàkùnà tó mi rahmatillah àkọlọ̀ jákè kó nu kí ọlọ́run bá wò ọba àjọ náà tó gbàdúrà anabi ibrahim yọ gbàdúrà gbogbo àwọn tí wọn bá ń wọ ọmọ wò anabi ibrahim dàgbà tó ti jẹ́ yí pé ògán náà wàá bẹ lọ́hùn ìwọ lọ́hùn fún mi ní dùrìyàtà tó yí ba fún mi ní àrọ̀mọdọ́mọ tó dáa ọlọ́run sì ní fabasharnahu bi gulamin halim mo sì dùnnú pẹ̀lú ọmọ tí mo sì ló ń sùúrù ọlọ́run fi sùúrù ròyìn Ismail nítorí nǹkan tí ó ṣẹlẹ̀ sí tí ó ṣẹlẹ̀ sí náà ni pé ẹ̀rí pé gbogbo ẹlẹ́ni láti máa tẹ́ ẹ̀ ó ṣe sùúrù ọlọ́run ọ̀pá òun fẹ́ mi jọ́sìn fọlọ́run ọba wọ́n sì sọ fún ọmọ kéde pé mú lọ lọ́ àlọ́ bẹ lórí lábàdì ọjọ́ kọ́ mọ nǹkan tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ fandur maza tara kí ló rí sinimọ sọ fún ọ Allahu akbar kọlà ya abati faduma tuma wọ bàbá mi tọ́lọ̀ ni o ṣe ṣe sataji bi ni insha Allah mina sabirin o de ọ bàmílẹ̀ ntí ọjọ́ pàjọ́ fún ọ ní sèṣu wọn àké ọlọ́run ìsúná òde ni pé ẹni pẹ̀lú mi ọkàn sọ̀rọ̀ tí o sọ tó jẹ́ pé tọ́lọ́ máa fẹ́ dán yàn wò má sì yí bóyá òun èdópin o torí díẹ̀ díẹ̀ tó pé àti àmọ́ tí wàhálà yóò torí ìmánì rẹ ọlọ́run fẹ́ fi mà á ọlọ́run sì sọ yí pé fàlámà áṣìlámà àbí nígbà tí gbogbo wọn gbà fàbọ̀ lọ́hùn àti bàbá àtọ́mà wàtálà òun dídí jẹ̀bi àbí tọ́ da ọ̀bẹ dé ní ọrùn gbàdá làwọn tó pè pé aya Ibrahim kọ́ni sọ̀dáàkítà rúbíà àjẹ́ pé ọmọ nta ni o ṣe o ti ṣe ọparí ọlọ́run fa àgbo wa fi rọ́ọ̀kù yẹn fún ọmọ nìyẹn àwọn ànábì ọdọ máa ń bẹ wọn máa ń bẹ lọ́wọ́ ọmọ kí wọ́n bẹ kó bímọ láyé ànábì Zakariya alayhi salam o náà dàgbà ọbẹ̀ lọ́wọ́ ó ní wọ́n lọ́ọ̀ba suratu Al-Imran ayah thirty eight. Rabbi habli min ladunka dhurriyatan tayyiba innaka sami'ud du'a Ọlọ́run sì fún lọ́mọ ọbẹ̀ òun fún lọ́mọ ọ̀tọ̀tọ̀ àwọn ànábì Ọlọ́run yẹn wọ́n fẹ́ yìí pé gbogbo èèyàn wọ́n fẹ́ ká sojú kòkòrò ká bímọ tọ́lọ́mọ akádà pé ò sí ọ̀dọ̀ Ọlọ́run ló wá ti wá Ọlọ́run ní bá fẹ́ òun máa ń sẹ́ tóun bá fẹ́ ní kíni àkìmá làgàn ìpíntọ́lọ́run pé ni yahabu liman yasha'u inasan wa yahabu liman yasha'u dhukura aw yuzawwijuhum abi dhukuranan wa inasan wa yaj'alu man yasha'u aqiman olóhùn kọ́ mi sábà mẹ́ta ẹlòmí bẹ tó yẹ pé obìnrin wọn máa fún lọ ẹnìkan bẹ tó yẹ pé ọkùnrin yọ máa bí ẹlòmí bẹ tó yẹ pé yọ máa bí méjèèjì pọ̀ ni àtọkùnrin àbúrò bẹ yọ máa bí ni ìpín kẹrin lẹ́yìn tí ò lè bímọ ó lè lòún sí bẹ́ẹ̀ kọ́mọ̀jẹ̀ pé yóò fi ba yìí máa ń léèyàn jẹ́ ọbẹ̀ náà ànábì ọlọ́run bíi ẹtí òbí mọ náà kọ̀ọ̀bá yìí máa ń Aisha ọmọge la nígbà wọn fàṣà sáà ló bí umu Abdillah ẹni ọfẹ wọn sì pé umu Abdillah Abdillah ìlànà bí sọ wọn kọ ló fi sọ kọ ọba bímọ ọmọdé umu Abdillah àbí kò sí bímọ ànábì ọlọ́run yẹn ìyàwó tó sì fẹ́ lọ́mọge ó nìkan lọ́rọ́ ìyàwó tó fẹ́ ní lọ́mọge ló jẹ́ gbogbo wa tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa kàdìgbà yìí pé bọ́lá ò ti fẹ́ ni ká má jẹ́ kó ju gbàgbọ́ wa nù. ẹlẹ́ẹ̀kẹta Islam gbé àwọn ìdájọ́ àti òfin kalẹ̀ nípa báwo ni ọmọ tá a bá ń bí báwo ni ó ti máa wà lálàáfíà ó jẹ́ ká mà nínú ẹ̀ o náà ní pé haramu ní fọ́ọ̀mù èèyàn kọ́ pa ọmọ tó bí kọ́ tó ń pè ń fẹ́ pa tàbí kọ́ sẹ́yìn rẹ̀ bá ti sọ tọ́ba ya nítorí pé fi bẹ́rù sí báwọn aláìmọ̀kan láyé àtijọ́ ti máa ń ṣe kó tó di pé Islam dé ọlọ́run wa sọ ayà méjì kalẹ̀ nínú alukur'an ó sì pàbí ọ̀yà dùn ẹ̀ ìkan fáwọn aláìní tó yẹ kó sì gangan ni wọ́n wà inú òsì wọ́n wà ìkan fáwọn tó yẹ pé olówó ni wọ́n ọlọ́run sọ nù alukur'an suratu isra isra aya tati tati wáwọn yìí ọlọ́run ni wàlá taqtulu awladakum khashyata imlaq àwọn olówó ló fèsì bẹ́yẹ ẹ má sì máa pa àwọn ọmọ yín o nítorí pé kẹ́ ẹ máa bẹ̀rù pé bá ti bí wọn. owó tẹ ẹni tẹ́ fi tọ́jú wọn ti ń bẹ lọ́wọ́ yín bóyá ẹ̀yìn lówó má tó sì ọ́ wà dé ọlọ́ni nahnu narzuquhum wa iyyakum àwọn ọlọ́wọ́ bá ta wọn lọ́rẹ tá a fi wọn ta wọn fún yín wa wọn o tí wọ́n jẹ tí wọ́n mu o ìtẹ́yìn náà ti ọlọ́run iná kọ́tìlá ọ̀hún kánà khit'an kabira kánà khit'an kẹ̀ẹ̀pá wọn bẹ́ẹ̀ ti pọ́ mọ́ yìí àṣìṣe tó lágbára ni o ẹ má pọ̀ mọ́ o lọ́lọ́run ṣe sọ ẹnu sura mi suratul an'am aya forty one ọlọ́run kọ́dí khasira alladhina qatalu awladahum safahan bighayri ilm àwọn tí a pọ̀ àwọn ọmọ wọn tí kò mú gọ̀ọ́ ẹ̀gọ́ wọn fi ń pa wọn àyèmàká lẹ́sẹ̀ pọ́nmọ lẹ́ lọ́ọ̀gbé kan bò lẹ́sẹ̀yìn kan ọlọ́run ní àwọn eléyẹ wọ́n ṣòfò torí pé àdìsí tọ́lọ̀ fi ta wọ́n lọ́rẹ̀ ọmọ ní ọmọ wọn hara tọ́lọ̀ ń ṣe ní halali fún wọn wọn ṣe ní haram inú ẹ ní tí ọlọ́ọ̀bá sọ. So, ní pé sẹ̀rẹ́ àti Islam ó ṣe ọ̀nà ní pé afẹ́ bímọ bóyá yóò tí ì rọ́mọ bí ó ṣe lẹ́tọ̀ fún wa yí pé kò ṣe é wọ̀ níbi ká wá ìwòsàn tó bá jẹ́ pé ìwòsàn kan ló fa sábàbí kò sí ìwọ̀n bí ká lo oògùn kí sábàbí yóò fi kó ń bẹ́ẹ̀ kọ́ mo fi wá Islam gbà wà láàyè ọgbà wà láàyè ní tọ́ba jẹ máa ń wòsàn àti súnà ni o tọ́lọ yọnu sí o. kí ni máa gbé nǹkan sí oríta mẹ́ta. kì í ṣe pé ọlọ́ máa gbé nǹkan sí oríta mẹ́ta o tàbí ọlọ́ máa pẹ nìkan lọ́lọ́run tí ì sọ lọ́run o Islam ní ká wọ́n wòsàn ìtọ́jọmọ́ súnà láti fi mú àwọn kí ìwòsàn yẹn ọjọ́ sábàbí tá a fi mú àìlera yẹn lọ ọmọ ó lè wà sáyé tọ́lọ́mọba lọ́mọ wà Islam gbà wà láàyè gbogbo nǹkan kà sílẹ̀ yìí ó jẹ́ ká mọ̀ yìí pé islam ń ṣe wá lójú kòkòrò síbi kábí ma láì sọ pé iye ọmọ báyìí ni kábí nínú ẹ̀ o ní pé ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga kò fẹ́ ká bá àwọn obìnrin lò pọ̀ ní ibi tí èsì létí ọmọ ti jáde ọlọ́ọ̀kìlẹ̀ fà yí haramu yìí o ẹ má máa bá àwọn obìnrin yìí lò kọ̀ láti ibi tí ẹ ti ń yàgbẹ́ ilé ibi tọ́lọ̀ ń parí láṣẹ kẹ́ ẹ ti máa bá wọn lò pọ̀ ààyè yẹn ni kí ẹ ti máa bá wọn lò pọ̀ kí ọmọ tá a ń ta tí yóò ti bẹ̀ jáde kó lè jáde tó tí ì bá ti sáyé bá wọn lò pọ̀ ọmọ ò lè wá lọ́lọ́ọ̀ni sọ́sọ́nù Suratul Baqara two hundred and twenty three ọlọ́ọ̀ni sáà kún hàzúlà kún àwọn ìyàwó yín oko yín ni wọ́n jẹ́ inú oko oríṣi ìtumọ̀ wọn fún un ọ̀tí ìtumọ̀ tó lè yí àwa onípẹ́kẹ́yìn lóko hansu oko náà ni oko nìyàwó yín jẹ́ oko tẹ́nìkan ò lọ́sọ̀ yìí pé ìgbà kan ni ọmọdéni oko ẹ fatu harisakum anna ṣìtún àná àwọn táwọn sùn ní tó tọwọ́ abúlágù ọdọ àwọn ológàlì yẹ kẹfà ṣìtún mẹ́ta ṣìtún gbogbo òtúmọ̀ tó dá lókónú lọ́nà kọ̀nà tẹ́ ẹ bá fẹ́ bá wọn gbà gbà ẹ tẹ́ ẹ bá fẹ́ bá wọn fi lò pọ̀ àti lásìkò tẹ́ ẹ bá fẹ́ bá wọn lò pọ̀ àlàbí sọ̀sọ̀ àwọn sì ṣàlàyé ẹ̀ fún wa bó ṣe lólókè ni bó ṣe lẹ́lẹ́yìn ni bó ṣe lẹ́lẹ́gbẹ̀ẹ́ ni gbogbo ẹ̀ ló ní ọlẹ́tọ̀ àlàbí sọ̀sọ̀ àdìsí ni tọ́wọ́ sọ̀hìn ó sì sọ pé ibi àyè gángan ní ká rí i pé a ti wá ọma wọ́n ní wà kọ́ dìmú lè àfúsì kan ẹ sọ dúpọ̀ kò kẹ́ ẹ bí ma dáadáa ẹ wà kọjá pọ̀mọ́ tẹ́ fi bíbá lò kọ́ yé bí yọ ọjọ́ máa rí tí ó wúlò fún Islam ẹ̀yọ́ la ìgbà tá a sì ní báwọn lò pọ̀ láàyè yẹn Islam ti sọ. So, ó sọ yìí anyị yẹsẹ adúnaka ànìmáhìd wọn bọ àdúrà nàbí sallallahu alaihi wasallam léèrè nípa ààyè tí ẹ̀jẹ̀ ìbí má ti jáde tàbí ààyè tí ẹ̀jẹ̀ nǹkan oṣù tí ń jáde kúlú wàhálà sọ fún wa ìdáhùn ẹ̀ ní pé ààyè nípa ọjẹ́ ẹ̀ nìsáà filimahid ẹ yẹra fún àwọn obìnrin yín filimahidi mahid makanu kuruju damle hayid ààyè yẹ ẹ yẹra fún ibi tí ẹ̀jẹ̀ yẹn ti ń jáde lásìkò náà kèsì pé ẹ yẹra fún obìnrin ẹ yẹra fún obìnrin tí bá ṣe nǹkan lọ́wọ́ tàbí ṣe ẹ̀jẹ̀ bímọ o àwọn sẹ́mi tí ó ṣe pọ̀ o yàtọ̀ sí ibẹ̀ ayé ni wọ́n ní ká yẹra fún kí nǹkan má ti bẹ́ẹ̀ gbà náà ìyáláwa Aisha òtí ọlọ́wà ni a kọlọ́ọ̀bá ni kẹ́ kọ́ba ni yọ́nú sí àti gbogbo àwọn ìyàwó àdìgbò ọmọ sọ̀sọ́ à ó sì jẹ́ ká mà ó sọ fún ayé pé ànábì máa pa òun láṣẹ kó wọn lọ́ọ̀ para má níbi tí tóun táwọn bá ń ṣe nǹkan oṣù lọ́ọ́ ibi tí ẹ̀jẹ̀ yẹn ti jáde káwọn lọ páàkì yẹn dáadáa yóò sì máa bá wọn ṣeré síbi tọ́ba tọ́ba kù lẹ́yìn kí sì ń bẹ téèyàn ó kí sí ìyàwó ẹ̀ ẹ̀yìn bẹ téèyàn ọ̀họ́ màsáàjì ń bẹ téèyàn fọwọ́ ja gbogbo ẹ̀ lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́nu àsìkò yẹn wọ́n ní ọmọ dè bẹ́ẹ̀ tàbí bàtàrà obìnrin ọ̀bàyà tí dókítà ní má dè bẹ́ẹ̀ tàbí tí bá ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ ihe nefas ẹ̀jẹ̀ e e bí e ma nǹkan oṣù ẹ̀jẹ̀ bí ma àti dókítà bá sọ fún wa àbí nsáàárẹ̀ dókítà ẹ̀ má ti dè bẹ́ẹ̀ ní sí àsìkò mi lè wà tó péré ọ wà ní stéèjì oyún kan tí dókítà lè sọ pé ọ̀sẹ̀ méjì o kan o ẹ má dè o bẹ́lẹ̀ wọ̀ sọ pé kọ́ mọ́sùn ti ìyàwó rẹ o kì í ṣe tọ́pìkì mi lónìí ni a máa sọ jọ́ mi ìta fẹ́ fàyọ ni pé tí ọba ti sí ìkọdínà ọlọ́ni fatu harisakum anasitum ẹ máa débi oko yín ẹ máa wọnú oko yín bẹ́ẹ̀ bá ti fẹ́ àtìgbà tẹ ẹ bá fẹ́ ẹnìkan ò lè dé ọlọ́nà wakọ́dìmù lè àǹfọ̀sìkùn ẹ máa sojú kòkòrò kẹ́ ẹ bímọ òní dáadáa bíbá lòpọ̀ yẹn èso tí ó so kó lè jẹ́ èso rí àti ká mọ́sídẹ́wọ́sọ̀dá sáwọn bá a lẹ́ẹ̀kan àti àwọn ẹ̀rí tó pọ̀ nínú alukur'an tó jẹ́ ká mọ̀ yìí pé islam sì wá lójú kòkòrò sí ká bí ma alikasira fi nasili wali ikilalu minihu sẹ́gbẹ́ n ta sọ ẹ̀rí ká bí ma ni ǹjẹ́ ní islam wa mú kí ni ojútùú sí wa mú àfikún ká bí ma pọ̀ àti ká bí ma pọ̀ ẹ̀rí kábímọ làkọ́ mọ́ wa ní ìsìn ó kú ẹ̀rí ǹjẹ́ bí kábímọ á pọ̀ bí torí islam ní kábímọ ni kọ̀sọ́ pé ẹbí pọ̀ àbí ọmọ pẹ̀lú ìtọ́ lọ. ìta akẹ́kọ̀ọ́ ní ìsìn sí kábímọ á pọ̀ inú sahih bukhari láti ọ̀dọ̀ umran ibn hussein ọmọdé ibn hussein nígbà míì ọgbà wa ó ní anabi wa muhammad sallallahu alaihi wasallam wọn jẹ kó rí bíi ọjọ́ àlìkí amóhùnsírí wọ́n wá ní àwọn ànábì ọlọ́run wọ́n wá láwọn ànábì ọlọ́run ọlọ́run wá tù wọ́n jọ bígbà tí kílẹ̀ máa ń ṣe fún adé ẹ̀ stadiumu tí wọ́n sọ pé káwọn mọ̀sùkúù tù jọ wọ́n march wọ́n kálukú wa ń kọjá wọ́n wá jẹ́ kó wọ́n máa rí olùwọ́n ara àwọn ànábì ọlọ́run ànábì mi ó dé ẹnìkan ni ó tẹ̀lé èmi ó dé kò ní ẹnìkan lẹ́yìn èmi ó lè àwọn èèyàn díẹ̀ ni ah, nígbà tó yá ó ní wọ́n wá mú mi rí àwọn nǹkan kan tó dúdú tí ó bá ní nǹkan kan dúdú tó náà ìpè ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀ débi pé èèyàn ò rí èèyàn sáré tó pọ̀ ó ní wọ́n á fi hàn mí àmọ́ ah, sọ yí pé ah, ṣé àwọn àtijọ́ tẹ mẹ́rẹ̀ẹ́ àwọn àjọ mẹ́rẹ̀ẹ́ ní àpọ̀ báyìí wọn ni rárá o balẹ̀ adam musa wà kọ́ wọn ànábì torí tó lídìí wọn yẹ ànábì Musa ni àtàwọn èèyàn rẹ̀ ah! nígbà tó ní kó òun wókè lòun bá wókè òun tún bá rí òun bá rí sawad yamla olè ufok òun bá rí orí kìíní ẹ máa ràn mí ẹ máa ràn mí lọ́wọ́ ó wókè ó bá tó rí e, e, èèyàn tó pọ̀ ah! ní a fún òun yìí pé wo bí wo bí wo bí òun bá rí táwọn èèyàn pọ̀ bí a pọ̀ sí i ní abá sọ yìí pé àwọn eléyìí kílá adi umatuk ní abá sọ fún mi pé àwọn tiẹ̀ rèé inú dùn sallallahu alayhi wa sallam hadisi jaama yìí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó di pé àwọn ọmọlẹ́yìn òun wọn kọ́ inú hadisi mi ó ní. tazawwaju li waluda li waduda àbí waduda li waluda ẹ fẹ́ yàwó kẹ́ ẹ nífẹ̀ẹ́ yàwó tẹ́jọ fẹ́ràn ara yín tó lọ́ọ́ fẹ́ràn yín tí ó sì máa bí ma fàyín ni mo ká sírú ìkúmọ̀lẹ̀ kúmọ̀mà yọmọlẹ̀ kìyàmà torí ẹnfẹ kẹyẹ pọ èmi làwọn máa mi àwọn mọlẹ́yìn yọ pọ ó ní mubahi bikum nínú rìwáyà mi olóhùn ó fi í sí ìyára èwọn ó fi í sí ìyára bíbà tí yẹn fi nǹkan lá àwọn ànábì ọlọ́run yòókù lójú pé sẹ́ẹ̀rí mi ò ti rí o torí kọmpitíṣà ni àwọn tèmi lọ́pọ̀ ju ó ní ẹ máa bímọ kọ́pọ̀ o ní débi àdìsí yẹn náà tí n bá fẹ́ kọ́mẹ́ntì lórí ẹ̀ ṣáàdà eléyìí jẹ́ ká mọ̀ yìí pé kábímá pọ̀ Islam sì wá lójú kòkòrò kábímá pọ̀ ọkùnrin obìnrin kàbí wọn kọ́kọ́ ìgbà wo ni ìròrí ká fi òpin sí ọmọ bíbí ìgbà wo ló bẹ̀rẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ nígbà tó ti bẹ̀rẹ̀ ní ìsìn tabalọ̀ wọnú ròrí ti di sí ọjọ́ tá a wà yìí two hundred and fifteen years ni ní akóró rí ẹ dé two hundred and fifty years ìròrí ẹ̀ta ń ní Robert Malthus kó o pè bọ́ bá ti fẹ́ ó kó òyìnbó ni olómúrò rí yẹn dé kí ni ìròyìn yẹn kí ló fa sábàbí sábàbí ẹ̀ ni ó ronú jọ kan lọ́ba ní òun ronú yìí pé Robert Malthus yìí ó jẹ́ nìkan tó jẹ́ onímọ̀ àwọn ìngilísì nínú britain ní europe lọ́wọ́ òní ó sì jẹ́ kí sí i pásítọ̀ ni olómú ìròrí yẹn wá ọkọ̀ tíra kan ní ọdún seventeen ninety eight ó wá kọ ìwé kan ó pè ní tazayidu sukani wa ta'thiruhu fi taqaddim limushama fil mustaqbal ìpè báwo ni pípọ̀ àwọn èèyàn báwo ni wọ́n ti pọ̀ sí lọ́jọ́ iwájú àti kíni ìlapa pípọ̀ wọn tí ó kù ní àwùjọ àwọn èèyàn ó wá sọ sínú ìwé yẹn ní ọdún seventeen ninety eight sabalọmọ seventeen ninety eight sí two thousand and thirteen ẹ pé two hundred and fifty years ló ti wà láàrin ọkọ̀ wíyẹn. ó pè ní orúkọ tí mo pè tọ́pìkì ẹ̀ nìyẹn ọwọ́ akọ́ bẹ́ẹ̀ nù rúri tiẹ̀ ó ní yẹn bá ti ma bi yẹn ma bí ma wọn ma kọ fikra andasiya ló mú ipe ẹ adaa mathematical ke ló mú ipe ẹbọ ẹbọ pé ẹnìkan bí ma ẹnìkan wọn bí oní òbí méjì méjì náà yóò bí mẹ́rin náà yóò bí mẹ́jọ yóò bí sixteen sixteen ó bí thirty two thirty two ó bí forty six forty two ó sì one twenty eight ìgbé báwo ni ó ti máa pọ̀ lọ nìyẹn táwọn èèyàn bá wá pọ̀ arísìkì tí ń bẹ ní orí ilẹ̀ ìjẹ́ ẹ mú yóò tàn ọwọ́ àfi máa tiẹ̀ tó wá ṣe nínú ọpọlọ ara tiẹ̀ ọwọ́ àṣẹ arísìkì tọmọ èèyàn tọ́lọ́ ń ṣe ó ṣe ní ìsàbíyà bí wàá yẹ pé ẹyọ kan náà bẹ́ẹ̀ ní ti ṣírò yìí àdìsí yìí ìkan ìkọ̀ọ̀kan àdìsí kò ń kálukú ìkan méjì mẹ́ta mẹ́rin bó ti ṣe àdìsí yìí ìtumọ̀ ẹ̀ ní pé tó bá yá nínú òrùlé rẹ̀ ìjọ yẹ yìí àwọn ń tọ́jẹ mọ́ ìjẹ́ ẹ̀mú ọmọ èèyàn ibi tó yẹ mọ́ ti wọn wá ìjẹ́ ẹ̀mú rẹ̀ yóò kéré tó bá kéré àwọn èèyàn pọ̀ ilẹ̀ ó fún torí èyí ó ti pọ̀ tí gbogbo orí ilẹ̀ ó ti fún tí ò ní báyàn má tí ilẹ̀ bá ti fún táwọn èrò jẹjẹ màjáàtú ọ̀sẹ̀lẹ̀ màjáàtú ni ìyàn ìyàn ìyàn àmọ́ wa ń pè níyàn ó ní pé kí ọ̀dà kéèyàn má rí oúnjẹ jẹ ó ní ọ̀sẹ̀lẹ̀ wọ́n yá kùnú náà sùn bá a dùn bá a dọ̀nù bó sọnù wẹ̀ nìyẹn ó láwọn èèyàn á máa para wọn tó nígbà tí wọn bá rí tí wọn jẹ wọn bẹ̀rẹ̀ sí máa jẹra wọn gbogbo ohun tí ọ̀dà ni wọn máa ṣẹlẹ̀ ọwọ́ á mú ìròrí òun náà wàá gbàmọ̀ràn nígbà tó kọ̀wé ẹ̀ nípa ríbi ẹ̀ ọwọ́ ni òun kìlọ̀ fún àwọn àwùjọ àwọn yúróòpù ńgbà yẹn lọ fèsì lọ kọjú sí ó kí wọ́n má níyàwó àfi ńgbà tí ọjọ́ orí wọn bá tó gòkè kótó lè mẹ́ níyàwó bẹ́ẹ̀ wọ́n ti máa di forty years fifty years mhm. sixty years gbà yẹn wọ́n tó máa fẹ́ yàwó tí a máa ti fẹ́ yàwó tán kẹ́lẹ́ kó wọ́n tó máa bímọ lọ. wà á yá àmàlà zàwùjáde kò sọ́ra ju bí ìbílẹ̀ kíláàdì náà lè ń jẹ́ àbẹ̀. kọjá pé àwọn ìyàwó àtọkọ náà wọ́n wà gbogbo tí ẹgbẹ́ ti bá lágbára mọ́ wọ́n jẹ́ kọ́mọ táwọn òbí yóò kéré nǹkan méjì ló fi lẹ̀ kéèyàn kí wọ́n tó máa fẹ́ yàwó ó ní kí àwùjọ yúróòpù ń gbà yẹ tí ẹ máa bá ẹ máa fẹ́yàwó nù wọn kọjá pé ìgbéyàwó wọn kò ní jẹ́ òun ò ní kì í sọmọ ọdún díẹ̀ wọn kékeré wọn pè é kí wọ́n jẹ́ pé ọdún wọn ọ̀gá sókè lẹ́yìn ẹ̀ ní ìkànnì amẹ́díkù dr amẹ́ríkà ló gbé táǹpé ní Charles Norton ṣe Norton náà lẹ́bi àbí Norton ní jẹ́ newton. òun bá tún dé lẹ́yìn ẹ̀ òun ló wá ní nígbà nígbà yìí pé medical doctor ni lọ́wọ́ á ṣe bóòlù tí ń gbèrò ní kalẹ̀ ni ó gbé fìtínà kalẹ̀ àwọn tí wọ́n wà máa mú fìtínà náà ṣe tí wọ́n dìvẹ́lọ́pù ẹ̀ òun á dé lọ́ba ní bọ́ọ̀ ni àti fẹ́ tàǹfìl ọbẹ̀ dìvẹ́lọ́pù bó láti fẹ́ ṣe kìnìyí olóde lẹ́yìn ẹ̀ ní ìkan láti France tó dé Francis Blas Francis Blas Ọbátúndé bí plus ló pe ni Ọbátúndé òun ló wá jẹ́ ká mọ ibi a ìròrí ìròyìn tó dáa ni òun ló wá ní ẹ má jẹ́ àbí ju iye báyìí lọ mẹtọọsì dé ológbòrì wa pé n tó ń ròyìn tó ń báyìí ó ti rí lẹ́yìn ọ̀rẹ́ yẹn rí o lẹ́yìn ẹ̀ ni norton de àbí norton ló dé ló ní bá ti ṣe gan rí bá ti bá ti fòpin sí rí ni france ti dé francis blas ló ń dé lọ́wọ́ ní òkè iye ọmọ tá a bí rí bí ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn bí ìròrí yìí ti dé làwùjọ yúròpù ti gbà tí wọ́n ti dùn ló ti rí ó ti rọ̀ wáyé ó ti rí àwọn tí wọ́n tí wọ́n gbàtẹ́rù ẹ̀ bí ròyìn ẹ̀ ti dé lọ́ba ti pé nàbà ń fárò yìí ká kí ló dé torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbàdùn wọn kúkú fẹ́ wọn ò ní kàn sí wọn ò fẹ́ fẹ́ yàwó kọ́ wà lé wọn máa bóbìnrin sọ kiri àti pé ìgbàdùn eléyìí wàá tún mú ayé àwọn rọrùn ju kẹ́nìkan tó máa fẹ́ yàwó kó tó sọ pé wọ́n máa náwó lé lórí kó sọ yí pé ọmọ kan o tó bí tí wọ́n tún máa fi sínú ẹ̀ ajẹ́ pé ìròyìn tó dáa ni ní abáṣẹ́ bẹ̀rẹ̀ bí ìròyìn ẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn lẹ́yìn ẹ̀ ni àwọn tí wọ́n pèpè sí òrí lọ́bàdì pé wọ́n pọ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí máa náwó lé fífọ́ ìròrí ìka wọ́n bẹ̀rẹ̀ sí máa náwó lé lórí ìyẹn láàfin máa nǹkan tí ń ṣe wánú Islam tí ń ṣe mùsùlùmí Islam. Islam ẹ̀sìn dáadáa ní nǹkan kan ò lè ṣe yàn nú ẹ̀ tó bá ti ṣe bọ́lọ̀ tí ló ṣe. nǹkan tí ọ̀dà yìí làwọn kan sì náwó lé lórí tó sì kárí gbogbo àgbáyé tí wọn ò sí ní nǹkan kan tí wọn fẹ́ gbà lẹ́yìn ju pé kí wọ́n sáfi ba gbogbo kẹjẹ lọ tí wọn bá ní kí mùsùlùmí ọwọ́ anáwó sí tọ́lọ́run ìgbà náà ni ó ronú igbó ní nǹkan kan tí òun fẹ́ fowó yẹ sí sí tọ́lọ́run tọ́lọ́hún ó fún padà wọ́n bẹ̀rẹ̀ sí máa náwó lórí ìròrí yìí àwọn tí a gbajúmọ̀ tí a náwó tó lágbára jù lórí ìròrí yìí ó làwọn obìnrin méjì méjì obìnrin náà o ẹni àkọ́kọ́ òun náà ni Mary Mary Stonesy ní Britain Mary Stonesy ni láti Britain òun náà ni àkọ́kọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì òní magre sanja se bẹ́ẹ̀ ṣe pé magre sanja olẹ́lẹ́kejì obìnrin ló ń láti amẹ́ríkà tiwa ìkan wá láti britain ìkan wá láti amẹ́ríkà gbogbo owó tí ẹni náà bá gbilẹ̀ ibi gbogbo ọ̀nà tí àwọn èèyàn fi ní máa bí máa pọ̀ ó ní kí ẹ ṣe kí ẹ wá ọ̀nà fún un wọ́n wá ṣe é níṣẹ́ yìí pé wọn á gbé láàrin wọn gbé sí abẹ́ lógo àdìfá anyọ̀hókó kòlìmára defend woman right ìgbé woman right la fẹ́ máa defend nísì ẹ̀tọ́ obìnrin ìgbé náà ní kọ́ má bìjú báyẹn lọ lóbìnrin fi lálàáfíà ń bẹ̀rẹ̀ sí máa gbé kiri títí títí tí wọ́n máa kọ́ káwọn èèyàn máa kọ́ átíkù sí wa òun kàlùkù ń kọ́ átíkù lóríṣiríṣi ìyẹn ni wọ́n á fi gbé kọ́ńpìlẹ̀ kalẹ̀ tá à ń pè ní alìjáde alàmì lìtàndínmì àlùwàlìdíyà ìfowósọpọ̀ gbogbo àwọn àgbáyé fún fífi ètò ètò wọn pè ń gbà yẹn màá fòpin sí ni fífi òpin sí báàsì bímọ wọn pè ní wọn dá union lẹ́nu yẹ ibi gbogbo àgbáyé ni wọn ti gbọ́dọ̀ wọn ti gbọ́dọ̀ lò eléyìí ló fàdí pé ó fi délẹ̀ ìlú mùsùlùmí títí ó fi délẹ̀ lárúbáwá wọ́n bá bẹ̀rẹ̀ sí máa ran ìròrí wọ́n bẹ̀rẹ̀ sí máa wọ́n bẹ̀rẹ̀ sí máa fún lágbára tó gbọ́n fún lágbára débi gbogbo àwọn tí bá ń bẹ́ skul ọmọ kéékèèké wọ́n fún lágbára pé wọ́n lè bá wọn lò pọ̀ bàbá jù wọn ẹnu wọn kà máa fẹ́ wọn ni fífẹ́ bíbí ma kò sí ibẹ̀ ni wàhálà àti abẹ̀rẹ̀ sí sẹ́yún ló ti bẹ̀rẹ̀ ìta máa gbọ́ ìdájọ́ islam lórí ẹ̀ yúròpù kiri ti ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí dá àwọn oríṣiríṣi àwọn foundation sílẹ̀ títí wọ́n fi dá foundation family planning foundation wọ́n dálẹ̀ yẹn wọ́n dálẹ̀ ní UK ní Britain ní nineteen century tó fi jẹ́ pé wọ́n á pe àgbáyé sí káwọn yòó fètò sí ọmọ bíbí àwọn kí ló wá fún ìròrí lágbára àwọn tó fún ìròrí lágbára ó ní àkọ́kọ́ wọ́n kọ́kọ́ pèpè lọ síbi kóbìnrin náà ò ṣiṣẹ́ ìròrí wa lágbára tó gbogbo obìnrin lọ́fẹ́ filé ọkọ ẹ̀ lẹ̀ ní ọ̀fẹ́ di house wife ma lọ́fẹ́ di pé òun fẹ́ lọ́ọ́ máa ṣiṣẹ́ nígbà tó bá yẹ pé méjì ló bí eléyìí náà ti tó iṣẹ́ torí kọ́ máa jẹ́ pé ọmọ tó bì ọ́ máa jẹ́ ọ lọ́wọ́ àti ṣiṣẹ́ kò ní jẹ́ pé wàhálà àánú lé ń pọ̀ nkálukú ọgbà tiẹ̀ lọ kìnìún yẹn fún lágbára obìnrin tí ọ̀fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ ní tẹ́lẹ̀ lọ́jọ́ kó ń ti lọ bí iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ní alimabda wà hadi ilẹ̀ ha di ìròyìn pa pé kọ̀sẹ́nì kankan ti ń kọ̀ntró ayé ayé kan dì fún ara rẹ̀ ó sì gbéra rẹ̀ ó sì ń tọ́jú ara rẹ̀ bọ́n kálukú bá sì lè ṣe ní ayé níbi ó ti jẹ iṣẹ́ òun kálukú níbi ó ti jẹ sí ṣiṣẹ́ ọjẹ́ kọjá kí wọ́n mọ lọ́wọ́ wọ́n gbàgbé pé kọ̀sọ̀ lọ́wọ́ ọmọ èèyàn ní orí fún ara rẹ̀ ọkùnrin kò ṣe é gbára tì ọkùnrin kan ò ṣe é gbára obìnrin jáde ọkùnrin náà jáde lọ bí tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó tún fúrò lágbára tó tún jó fún lágbára oníbọn kálukú ló ti tẹ ló ti ní ó ti mú nǹkan nínú ìgbádùn ìgbádùn obìnrin wà tó lè tí ó lè bá sùn bó bá ti fẹ́ yọ sọ pé kí ló ń fẹ́ afẹ́yàwó sí ìyàwó tí ọmọ sọ yìí pé kó o fún ní owó kan kó o ra sọ fóun pé ìyẹn ò pé kéde èyí tó ní ìdára obìnrin náà òní kó o bá sùn kó o bá lùkọ́ nígbà tó ti rí ibi tó o ti bí ya ló jẹ́ kí ìròrí yẹ àwọn kíni wá fún ìròrí yẹ ní agbára pàápàá jù ẹ tó bá tó níyàwó ọyọ pé tó bá ti bí méjì ó ti tó torí yòókù káwọn máa gbádùn ní lọ yọlé ọmọ ẹ dànù ìgbàdùn lòókù ẹnu méjì yẹ káwọn máa wò ìyẹn ni ó fún ìyẹn ní agbára lẹ́yìn ìgbà tí kiri tó sí àwùjọ àwọn yúróòpù tán ó bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n ìgbé báwo alikiri ó ti dé ilẹ̀ lápáwá àti ìlú àwọn mùsùlùmí tó ń jẹ́ yí pé gbogbo orú nǹkan tí láti lè fi fún wọn ní àìlera láti lè kó àìlera bíbí máa bá wọn tó yẹ pé ọmọ tí wọ́n bà bí ọmọ tí kò ní tó nǹkan ni ìyẹn ni tí ọsọ gbogbo ìjọ mi yàn ní Europe ọsọ di tí kò kò wúlò ma wọn kira wọn mẹlẹ bí ẹran àti ibi tí wọn bá ti lè ṣe ṣekúṣe wọn sọ wọn dẹjọ pé tó bá dé etí odò tó lóun fẹ́ lọ wẹ̀ tẹnìkan bá fẹ́ lọ wẹ̀ àtọkùnrin àtobìnrin wọn lè kira wọn mẹlẹ lórí yanrìn bẹ́ẹ̀ náà tó yẹ pé bẹ́ẹ̀ lára ti yá wọn kálukó kira rẹ̀ wọn sì tù ká bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí ẹran ìgbésí ayé ẹranko ọlọ́ọ̀ni àwọn kẹfìrí wọ́n ń jẹ wọ́yẹ́tàmá tàwárí kàmá kàmá tàkùlù lànà àm bí ìgbà tí ẹran tí o ti ti ti wọn jẹ ìjàgbé ń gbádùn ọlọ́ọ̀ni bí ẹran ẹni tí ìbá ní Islam tó bá wù wọn láti gbé ìgbésí ayé tí wọn lé ìgbésí ayé tí ọ̀dà ni ọlọ́ọ̀ni fanáwó mọ́sowàlà iná ilé wọn iná ni ó jó wọn ni ó kàn tába fẹ́ kanta abẹ́ fèsì lé ìròrí Robert Malthus ọ̀nà méjì mo ti fẹ́ fèsì lé ọ̀nà àkọ́kọ́ ọ̀nà àwọn wẹ́ẹ̀sì náà gangan ní wẹ́ẹ̀sì àwọn ní wẹ́ẹ̀sì gangan fún ara wọn àwọn wẹ́ẹ̀sì fún ara wọn gan kí ni táwọn gan sọ sí ìròrí yìí lẹ́yìn ẹ̀ ọwọ́ akọ kásẹ̀ ẹ̀ máa sọ pé kí ni Islam sọ sí ìròrí yìí ká bẹ̀rẹ̀ látòrí àwọn tí ẹ gbèrò rí wa òròdó wá láti west tabalọ wo nùtà tí mo sọ nígbà tí lórí ìṣẹ̀lẹ̀ ọjọ́ tí nígbà tó kọ ìwé tó kọ seventeen ninety eight lọkọ títí dò ọdún tá a wà yìí two thousand and three a rí i pé two hundred and fifteen years ó ti kọjá lórí ìròrí a wà rí i pé àlewà kí ọ́n yóò ká dé kó ha etí ń ṣẹlẹ̀ ọsọ ìlórí ń di irọ́ pátápátá pé kò rí bẹ́ẹ̀ gbogbo àgbáyé lọ́wọ́ lórí dáadáa wọ́lẹ̀ dáadáa hamd oúnjẹ oúnjẹ pọ̀ dọ́kàlùkù jẹ ju bí ó ti wà tẹ́lẹ̀ lọ oríṣi nǹkan táwọn èèyàn pòdúsì ó tún pọ̀ sí i ju bó ti wà tẹ́lẹ̀ lọ lọ́jọ́ àgbáyé lónìí tá a ọjà tó ń kálukú ń tà lórílẹ̀‐èdè ó ń dilẹ̀ ni pọ́ńtọ̀ wọn rà ibi tọ́kọ̀ dì í tó ń kálukú bá gbé epo rẹ̀ dé ọjà àgbáyé wọn ni lẹ́kọ̀ọ́ tó dáa jù ẹ máa wo kíní gbogbo lójoojúmọ́ lórí tẹlifíṣàn tí a bá ń gbé kíní epo ìlú wọn ra dúrọ́ọ̀mù epo kọ̀ọ̀kan ẹ wo jẹ́ra dúrọ́ọ̀mù epo ẹ̀ tó bá sì lówó ọ̀tá tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n tọ́ gbé òkúri jókòó torí ọ̀pọ̀ ibo ẹwọ ibi kan wọn tó ti sọ pé àwọn tó ti rí epo ẹwọ bí wọn ti rí epo kí gbogbo nàìjíríà àwọn gan abẹ́ ilé mari epo ń bẹ́ ń bomi tó yẹ pé ilẹ̀ ẹbí ọ̀ kọ̀ wá yusufu báwọn ti ń gbé bẹ́ẹ̀ kò wúlò fún wọn. àwọn lajara wa yà. ẹ wusẹ ibi tí tọ́tọ́tọ́ gbogbo nǹkan ọlọ́run sì lójú rọ̀ fún wa ju bó ti wà tẹ́lẹ̀ lọ níjọ́ tí ronú tọ́lọ́ ronú kájàkájà tí ronú yẹ àwọn nǹkan ò tí pọ̀ tó báyìí ẹ bá ti wà lónìí mango nílẹ̀ yorùbá kábọ̀dọ̀ pé bìkan tí n bá dé tòsí ìlú wa àbí ìlú wa tọ́ba tó fẹ́ lọ lùbò mí lù kéréyékéréyé lásìkò tí mango máa ń jábọ́ mútọ̀ tó bá ń gbé lọ yóò sùn ọ torí ọmọ tẹ pàpàpàpàpà lójú ọ̀nà lọ ni tí ó ti já tójú ọ̀nà tọ́ba fẹ́ lọ sí ìlú kéréyékéréyé kan kódà mo máa ń sá fáwọn ọ̀nà míì lọ́dọ̀ wa sísọ yìí pé ọ̀nà tí ń lọ gbàlẹ̀ tó jìn torí ọ̀nà tó súnmọ́ gbogbo àwọn akéde èso èso ti já sọ́nà lọ tí ọ̀sẹ̀ tí kò wúlò kọ̀sẹ̀ tí ọ̀jẹ̀ kọ̀sẹ̀ tí ó ti sú wọn ọ̀pọ̀ gbogbo ẹ̀ lọ́ọ̀ ti fà ọ̀pọ̀ ju wa lọ ẹ wò lórí two hundred and fifty years tó ti ronú ẹ wá wo bí ayé ti wà. wà débi pé ìkànnì àwọn ọmọ ìyá ó ronú jọ kan tó gbé project gangan fún mi tó ronú ìjọ tí ronú ń bẹ̀rẹ̀ níjọ tí a lọ sí lecture kan ní adóodò adóodò a lọ sí lecture kan ní lókun state láti ibi tí a ti fi kéré lẹ̀ tí a fi débẹ̀ ilẹ̀ lọ pẹ́rẹ́ ah, ah. ló ti bá ní kí ni wọ́n fi gbogbo lẹ́yìn ṣe àní báwa náà ti rí lu nígbà tí èpè bóyá àjọṣí nàìjíríà <laughs> kájọ ro <laughs> àbí àbùrọ̀mọ dáná ló sẹ́ni kan létà lè ronú bí mẹ́tọ̀ sí ti di ẹjọ́sí ìrònú mi tó ti ṣẹlẹ̀ ló ti bá ní òun fẹ́ gbé pírójẹ́tì kan fún mi èmi sì ni kí n ṣe kọ́nà ọ̀sán lẹ́sàrí yìí.